mo fẹ́ràn Kórèdé Bello torí orin tó kọ Godwin orin náà ní ìtumọ̀ sí mi púpọ̀ púpọ̀ mo fẹ́ràn Òrìṣẹ́fẹ́mi mo dẹ̀ tún fẹ́ràn Ọlámídé torí àwọn orin tó máa ń kọ nígbà míì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ máa ń ní ìtumọ̀ mo dẹ̀ fẹ́ràn orin tó ní ìtumọ̀.